الحمد لله شرع الصيام للتقوى ويقول سبحانه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيها المسلمون عباد الله ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba kájíkọ́ lọ yé wa pípẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdí pàtàkì tó fi ṣe àwẹ̀ lófin òun náà ni ìpayọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìpayọ̀ ọlọ́run ọba yìí ọdọ́wọ́ wa fi sirri wal alani bẹ̀rù ọlọ́run ọba yìí òun ni ó fi já sí pé ṣe ọlọ́run òun là máa ṣe má ṣe ọlọ́run ọba á fílẹ̀ ayyuhal muslimuna ibadallah ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba wa ya ayyuhas sa'imun kájíkọ́ lọ yé wa wípé oríṣi nǹkan lọ́lọ́run máa fi ń ṣe àdánwò fáwọn ẹ̀dá rẹ̀ èyí tó tóbi jù nínú àdánwò yìí tọ́lọ́wọ́n bá fi dánwà wò lásìkò yìí òun náà ni inqita'ul ghayr àyọ̀rọ̀ òjò àyọ̀rọ̀ òjò yìí ọ̀sàdédé wá ọláwọn òkùnfà ibadallah ọlọ́wọ́n bá dẹ́dà subhana sọ yí pé zọ́harọ́ lifasadu fil barri wal bahri bima kasabati aydin nas liyuziqahum ba'da la'allahum yarji'un asáyọ̀rọ̀ òjò ìbàjẹ́ ni àìdá ni àdánwò ni ni yóò sì máa hàn káàkiri ayé nílẹ̀lẹ̀ ni o àbí ní búdò ni o pẹ̀lú sí ọwọ́ àwọn èèyàn ọlọ́run kẹfẹ́ ká jẹ díẹ̀ kínkín nínú ìyà ìwà ìdá táǹgù ni ẹjọ́ àìrọ̀ òjò yìí á fún wa ní okùnfà márùn èyí tó ṣe kó lè fa àkọ́kọ́ nú ẹ̀ òun ni dọ́àfù ta'zimillahi subhana lílẹ̀ tààlẹ́ níbi bàbàrọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àmọ́ bọ́lọ́run ọba kìnní kan ní tómi kan bá ti ṣe kìnní kan tí kìnní kan bá ṣe kìnní kan ìwọ̀n tí wọ́n máa wí nìyẹn. àwọn tó fà tójú òfin àwọn nǹkan báyìí ni kódà àwọn míì lè sọ pé àwọn lọ bọ òkè ó tó di pọ́jọ́ ọ̀rọ̀ ọba dẹ́dà ni walaw anna ahlal qura amanu wattaqaw lafatahna alayhim barakatin minas sama'i wal ard tó bá já sí pé àwọn aráàlú tí wọ́n bá nígbàgbọ́ ni tí wọ́n sì páyọ̀ ọlọ́run tó ṣe pé sí ọlọ́run ni wọ́n ń ṣe má ṣe ọlọ́run ọba wọn fílẹ̀ ọlọ́run láàṣì fún wọn bàrọ̀káàtì minas samaa ìbùkún àti ìbùkún lójò òjò máa rọ̀ láti sánmà bákan náà bàrọ̀káàtì minal ard irúgbìn ó tún máa jáde nílẹ̀ walakin kadzabu àmọ́ wọn pọ̀ ọlọ́run ọba nírọ́ ọlọ́run ní fa pẹ̀lú ohun tí wọ́n ń ṣe níṣẹ́ ayyuhal muslimuna ibadallah rírọ̀ òjò ọ̀dọ̀ ọlọ́run la gbọ́dọ̀ wá sí àìwá ọ̀rọ̀ yìí àgbọ́dọ̀ sómù kẹ̀kẹ́ ju pé ká máa wára ká yẹra wa wò yìí pé àtàwà aláàdáa ọlọ́run fi fún wa níyà díẹ̀ tọ́wò ẹni tí máa ń rọ̀jò ní Allah òun ló sì mọ̀ gbà tí ó àwọn yẹn lọ fi òjò ti nǹkan mi o òun lọ bá dẹ́rọ pé ọ̀tẹ́ ìjà àlùna rizqakum annakum tukadibun ìjẹ́ ẹ̀mú yín tí í ṣe òjò ẹlòmílẹ̀ lọ fi tì ẹ̀ fi ti Allah wọn lànà bí sallallahu alaihi wa alihi ní ọjọ́ kejì Hudaybiyah òjò rọ̀ lóru ọjọ́ yẹn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó wá ṣe ìbánisọ̀rọ̀ ńgbà tó kásùbà fáwọn èèyàn tán ó ní ẹ jẹ́ ń sọ fún yín o èní yìí láàárọ̀ yìí ìran méjì làwọn ẹ̀dá ọlọ́run ń bẹ nínú ẹni tó jí lónìí tó nígbàgbọ́ sí mi ọlọ́run ọba tó sì ṣàìmoore síráwọ̀ ẹ̀rẹ́ ni tó nígbàgbọ́ sí mi ọlọ́run ọba òun lẹni tó sọ wípé mọ̀tòrùn náà bìfálẹ́láhìí ẹni tí ń sọ pé òjò tó rọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run rọ̀ fún wa pẹ̀lú ọlá ọlọ́run irúfẹ́ eléyìí ń kọ́ mọ́mìnú bí wọ̀ká fẹ́rún bí káwùkáwù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ onígbàgbọ́ sí mi ṣùgbọ́n kọ́ gbàrà ọ̀gbọ́n àwọn kan máa ń tẹ́lá ọ̀kan bá ti yọ nígbà kan áà òjò onírọ̀ nìyẹn kí ní báyìí ní ọ̀sẹ̀ lẹ́yẹ ẹ wá rẹ tó ń sọ yìí pé mọ̀tòrúnà ẹ̀bì náà ìkẹ́dà wọ̀kẹ́dà ẹni sọ pé òjò tọrọ ìyá nígbà tá a ti rí tẹ́lá ọ̀kẹ́ ti yọ láàrin òjò ọ̀rọ̀ tí ọba bí ọba ìwàhálà ní ọ̀nìṣẹ́ irú eléyàn káfírun bí wa mu'minun bil kawkab irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ògbèmí ọlọ́run ọba gbọ́ ó sì nígbàgbọ́ síra wọ̀ ayyuhal muslimuna ibadallah okùn pàkéjì nínú ohun tí èjé kójú ọ̀rọ̀ ibadallah òun náà ni al-kibru wat-ta'ali 'ala al mọ́tòmọ́tò máa ń fà kí wọ́n ń pè ní kébùrù ìgbéraga ní jẹ́ èyí tá nẹ́bí sallallahu alaihi wasallam ń sàlàyé rẹ̀ ọdún tí ń jẹ́ alikébẹ́rù òun ni bátọrù haqqi ọ̀gọ́mtún nas kí wọ́n lóòótọ́ ní ìkó ní mi ìgbà ọkọ̀ tán yányán ọ̀gọ́mtún nas kí èèyàn tó wá fojú rí ní àwọn èèyàn àti kí èèyàn máa ga kọ́ máa sọ pé àwa jù yín lọ tójú ọ̀bá rọ̀ kò sí nira kan tó lè bá a lọ ra omi nì kódà a máa fi pure water a máa ra table water a máa fi dáná ẹ̀rí ìgbéraga àti nínú okùnfà tí èjé kojú ọ̀rọ̀ nìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń fún wa nírò nípa àwọn ẹni tó ti lọ nínú àwọn ọjọ́ adal ula ọba adẹ́dà ni wọ́n lọ́kọ̀dọ̀ ọ̀sánà ìlà umami min public ọlọ́run láti rán àtìrán sẹ́sí àwọn ọjọ́ tó pọ̀ sáájú bọ́yá wọn ó jírẹ́bẹ̀ tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọba dẹ́dà ní wàlọ́wọ́lá ìdí jẹ́ ẹ̀hùn bá súnà tàtọ́rọ̀ ẹ̀hùn tọ́ba já sí pé ńgbà tí nira wá dé wá bá wọn ta mú ṣòro wá wọn lọ jírẹ̀bẹ̀ sọ́dọ̀ ọba dẹ́dà ní ṣùgbọ́n wọn ò jírẹ̀bẹ̀ walakin ayyuhal muslimuna ibadallah nígbà tí ọ̀dọ́ òjò tó dá báyìí sí àwọn adàlúlá wọ́n wá mú kan ẹni tó jẹ́ onígbéraga jù láàrin wọn wọ́n ní kọ́lọ̀ ọba wọn tọ́ ọba wọn bẹ lọ́hùn kójú ọ̀rọ̀ kọ́ lọ mọ́kà kọ́ lọ bẹ lọ́hùn ìgbà tí arákùnrin ọ̀daràn èyí tí ó dé mọ́kà ó ní ọlọ́run òun ò ní bùkátà kankan o èdè pé mo ní ìdín kankan o ọ̀rọ̀ kìí ṣe pé mo wá ní wàhálà rẹ̀ tó fẹ́ kéèyàn kún owó òun kan o ọlọ́run Allahumma iski àádà mọ́ tẹ́sìkìhì. Òjò tó máa ń rọ̀ fún ọ̀rọ̀ tó ti gbọ́ ìwọ ọlọ́run. Èé? Bóhun ti bọ́lọ́run sọ̀rọ̀ ti ẹni ẹ́. Ẹ̀rí, ọlọ́run bá yá kó ah, lè. Ọba dẹ́dà bá ní kójó oṣù. Ọwá òkè òjò tó sú yá òjò rẹpẹtẹ ní ọ̀rọ̀ yìí. Wọ́n á ní kọ́ sẹ́sà èyí tó bá fẹ́ òun lọ́wọ́ sẹ́sà kọ́ fún tóun sẹ́sà orí ibú ni. Òjò eru ni. Ọlọ́run wá rọ̀jò yà ọ̀rọ̀ jòyà pa wọ́n. Ayyuhal muslimuna ibadallah èyàn rúsìn ọlọ́run ìgbéraga pàátì inú nǹkan tójú òfin rọ nìyẹn ẹ wà nẹ́bí sallallahu alaihi wasallam tó dáadáa báyìí ọwọ́ nù hadith abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n là nẹ́bí jáde mutawadi'an lẹ́ni tó tẹríba fún allah mutabazila ọ̀nẹ́ra rẹ̀ ní pọ́ńtọ̀ mutakhashi'an ó ń kọ́mínú ọlọ́run mutarasila ó jùrẹ́ ilẹ̀ bákan náà mutadọ́rẹ̀ à ó jírẹ́ bẹ̀ ọwọ́ àti sọlọ́run ọlọ́run sì ní kójú rọ ayyal muslimuna ibadallah okùnfà kẹta irun tí òjòjò ọ̀rọ̀ ìbádàlá òun ni wọ́n ní ọ̀zàkà àyẹ̀yọ̀ zàkà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ń bá wa láti bẹ̀rẹ̀ àwẹ̀ àyíbá mọ̀ sí hù sí ẹ̀bá rí zàkà yẹ fún wa mo níwọ̀n fún wa mọ̀ àwọn olówó fún wa ń zàkà mọ̀ wọ́n ti gbọ́ yọ́ máa wá parọ́ tẹ́rẹ̀ jẹ́ ó lè lo irọ́ kí lòun sírò ó gbé fún àwọn ẹni tí wọ́n mọ̀ ń parẹ̀ wọ́n á bọ̀ sírò gbogbo ọjà tó ní ṣọ́ọ̀bù tó ń dà tó wó orí rẹ̀ ló ti yọ zaka lórí one million èlò twenty naira ó sì ní forty million kí ni wàá ní pọ́blẹ́mù yìí àìyọ zaka àsóhun ni òjòjú ọ̀rọ̀ ìdáradàlà ẹlòmíì bá lọ sí ìbáṣẹ ni wọ́n bá lówó lórí apá àwọn bọ̀dá wa kan ọlọ́nkọ́ bá ń ṣe dáadáa fún bọ̀dá wọn tí wò mí lókèrè sí àwọn ni wọ́n máa ń lọ gba zaka yẹn gbà yẹn nígbà wọn ti rí fáwọn ẹni yìí náà jẹun yóò bíbẹ̀ kọ́ bírò àwọn tálákà bá yọjú ó ní àbáwọn náà bí ó ti jẹun ni ìyàwó rẹ̀ pọ̀

ìbáadàlá ẹ̀yìn ẹrúsìn ọlọ́run kọ́dà òjíṣẹ́ ọlọ́run sàlàyé sí pé wọ́n lọ́wọ́lẹ̀ bá àhímú lẹ́mù yóò mú tọ̀rú tí èèbá ṣe tàwọn ẹran ni àwọn ewúrẹ́ tẹ̀ máa ń kó bíbo ni gbogbo àwọn ẹran tẹ̀ máa ń lé káàkiri yẹn tí èèbá ṣe tí wọ́n ni kọ́dà ẹ máa sàánú àwọn ẹni tó wà lórílẹ̀ ọlọ́run ọmọ sí sàánú ẹ̀yin náà sátúnjẹ́ ọlọ́yé wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn máa lókè ẹ̀ẹ́n ẹ̀yin wá fẹ́ dolówó lára wa ẹ fẹ́ dọ́lá lára wa ló fi sáfí pípọ̀ wọn wọ́n èyí sábà fún yẹn lówó tí ó wúlò fún yẹn subhanallah tó lè pé gbogbo ọjọ́ ayé pátá ó dẹ̀ sì máa ní bùkátà sí wọn lọ náà ìyàwó lówó wọn yẹn ẹjẹ́ àlọ́ bẹ̀rọ ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní hal tunṣarūna wa turzaqūna illā bi du'afā'ikum sẹ́yìn ọmọ ní owó tí ń bẹ lọ́wọ́ yìí yẹn ti wá lọ́wọ́ lọ́wọ́ yìí tẹ́ bá sọ pé nù ọlọ́run lè gbà tẹ́ ní owó náà lò mọ́ wàláyé olówó ń bẹ ń sẹ́yìn ẹjá wọ́rọ̀ mí sọ láwọn tí wọ́n ní owó tó bù háyà tó ipé tírù wọn náà bá dúró wípé àwọn fẹ́ máa sí aláwẹ̀ lẹ́nu àní ké sí lábà kẹ̀kẹ́ ọjọ́júmọ́ ẹlòmí ilé ìrọkọ̀ tí ọwọ́ two million lọ́kọ̀ tí ó rìn lẹ́ẹ̀lẹ́ ilẹ̀ẹ́lẹ́ jákújákú tí wọn ọ̀dọ̀dà tí gbogbo ẹ̀rí jákújákú ọlọ́run ọba ẹ̀ẹ̀rá sì lẹ́yìn ẹ̀dẹ̀ rárísìkì àwọn ọ̀lẹ́ ilẹ̀ ló jẹ́ kọ́lọ́run máa kẹ́yìn ni nígbà tí ọwà àárọ̀ nǹkan ẹ̀ẹ́ kí lọ wá dé bẹ́ẹ̀ dẹ̀ ni omi nìyí ọba dẹ́dà jẹ́rọ ayé pé wọ́n jẹ́ àdínàmínà lọ ìkúlẹ̀ṣẹ́ ìhàjín àfàláyò mìíràn gbogbo ohun tí ń jẹ́ abẹ̀mí láyé yìí látara omi lọba dẹ́dà lóhun ti gbé kalẹ̀ wọn lọ́lọ́run fi sọ wípé kó àrọ̀ ayétum ìní asbaha ma'ukum ghawran faman ya'tikum bima'in ma'in tọ́lọ́run bá ní láti rí ọ̀dọ́ ọlọ́run náà láti rí ayyuhal muslimuna ọba ẹ̀rí àfáà mujahid ọ̀kan náà ọmọ tí abdullahi ibn abbas ó ní sẹ́rí àwọn ẹranko wọ́n máa ṣépèlé àwọn ẹlẹ́sẹ̀ náà wọ́n bá ní adam nígbà tí yẹn bá mú tójú ọ̀rọ̀ wọ́n máa sọ wípé yìí ti ń ṣẹlẹ̀ yìí àìdá ẹ̀ṣẹ̀ àwọn ọmọ anẹ́bí adam ni ibadallah ẹ̀yẹn rúṣin ọlọ́run ọba okùnfẹ́ lẹ́ẹ̀karùn-ún tí ò jẹ́ kójú ọ̀rọ̀ òun náà ni intisharul ma'asi wal fujur ti pọ̀ jù àtiwápò kíì ẹ̀ṣẹ̀ tó kọ́kọ́ tó bí tọ́lọ́run kórìíra jòun lẹ́bọ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ a sì sọ pé ń pọ́ láwùjọ wa ẹbọ ti gbajúmọ̀ jù èmi ọmọ ti lú mi nísẹ̀yìn ọmọ àti lágbára wọ́n máa wọ́n láti ilẹ̀ òkèrè láti wá kọ́ èṣù láti wá kó òrìṣà ọwọ́ ààrẹ lómi báyìí tí ó ṣe fi gbogbo gbogbo àbá yóò sì so lẹ̀kẹ̀ tí ó gùn dé tálẹ̀ yóò ní kí ló dé ọlọ́sà làwọn làwọn ẹrọbìnrin gbogbo àwọn orí burú yìí oníjójó ọ̀rọ̀ oníjójó ọ̀rọ̀ àbòsípọ̀ àwọn èèyàn kírun àwọn èèyàn tún kí wọn ò kí sásìkò rẹ̀ àwọn èèyàn kí júmà àwọn èèyàn ń ṣèyàwó ń ṣe bàbá àwọn èèyàn ń dọ́tẹ̀ ẹni tó níyàwó kò tọ́jú ìyàwó ìyàwó ní òṣojú sí ọkọ rẹ̀ gbogbo àwọn kìíní wọ̀nyí rọ́pọ̀ tẹ́lómi bá gbé irọ́ ta rí ìkalẹ̀ tó gbé fóònù pápápápá ń pa irọ́ nìyẹn tó bá pa ẹ̀họ́ ìkò síbi wọn ò ní ti gbọ́ láyé ọ̀rọ̀ ẹ̀yìn pọ̀ gbogbo àwọn ìwà pò kí wọ̀nyí ọ wà nínú tí ò jẹ́ kojú ọ̀rọ̀ ìbádàlá ẹ̀yìn ẹrú sí ọlọ́run ọba ó pi dandan fún wa ká tètè padà sọ́dọ̀ ọba dẹ́dà nàbí láì ní òhun àlè sọ́látù sẹlẹ̀ ó ní wọ̀yà kó mi sẹ́kì rọ́bàkùn súnmọ́ tóbò ẹ tọrọ àforíjì lórí ẹ̀ omi ìtẹ́fẹ́ ṣe ronú sí kọ́má já ìdálẹ́ṣe tẹ́ ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ yóò sí lè sàmà àlékún ìtẹ́ọ̀rọ̀ sẹ́ni ọrọ̀jọ alábẹ́ríkà fún yín wọ̀yẹ̀ zidkum quwwatan ila quwwatikum ọlọ́run wa lè sí yọ́ sàgbára yín dọ̀tún wala tatawallaw mujrimin ẹ̀mí yẹ́yìn padà lẹ́ni tí ó máa ṣẹ kọ́dà nóòhù títí húdù ní ẹ àwọn náà sọ pé faqultu istaghfiru rabbakum innahu kana ghaffara wọ́n sọ pé wá foríjì ẹlẹ́dàá yín nítorí pé aláforíjì lọ́lọ́wọ́n tó bá ti foríjì yìí tán yóò rè sílẹ̀ sàmà alaykum mitrara sẹ́mi ọ̀rọ̀ jù alágbàríkà fún yín bákan náà wa yaj'al lakum jannatin wa yumdidukum bi amwalin wa banin ọlọ́run fún yín lówó yóò fún yín lọ́mọ tọ́pọ̀ wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara yóò sì ní kẹrí ọgbà oko ẹ̀tùn wá rí àwọn odò tí ó sàn ayyuhal muslimuna ibadallah wa ya ayyuhas gbogbo ẹ̀yin aláwẹ̀ kẹrí àwẹ̀ tá yìí ọlámì tàbí mọ̀kọ́lọ́ ń gbá alẹ́sì fún wa ọ̀. ìbádọ́lá tó o bá fẹ́ mọ̀ yí pọ́lọ́ ń gbá àwẹ̀ lọ́wọ́ rẹ̀ òun ni kó rí dáadáa sí lẹ́yìn àwẹ̀ o ẹni ọba gbá àwẹ̀ bá a ṣe gbà á tán yìí ọwá sínú ọba lọ bí ògógóró ẹ̀rí jẹ́mi ń só nìyẹn yí pé ọkàn fi fi pa gbogbo oṣù kan yẹ́yẹ́ ni ọlọ́wọ̀n gbà lọ́wọ́ rẹ̀ Al-Hasan

ó ní man sama Ramadan thumma atba'ahu sittan min Shawwal kana ka siyami dahar ẹni ọba gba Ramadan bá ṣe gbà yìí ọwọ́ á fi mẹ́fà tẹ̀lé ní oṣù Shawwal kódà lè bẹ̀rẹ̀ láti ọ̀la lọ tí ìbá ṣe kọjẹ́ Saturday tọ́ra lè rí ẹlòmíì tó wà lórí hadith tánàbí sallallahu alaihi wasallam sọ pé ẹ má gbààwẹ̀ ẹjọ́ sátidé àfihun tó bá jẹ́ dandan fún yín òun ni ẹgbà ẹni ọba ti wá bẹ̀rẹ̀ àwọn ẹjọ́ yẹn kódà tí ọ̀bá rí ohun tí ó fi jà kójú èkó gi tí ọba wà lórí eléyàn lókun wa ìlà èyàn lè bẹ̀rẹ̀ látọ̀lá lọ tí ó fi gbà mẹ́fà yẹn kí yẹn rí dáadáa ṣe lẹ́yìn Ramadan òun ló túmọ̀ ọpọlọ́ ń gbà lẹ́sìn fún yẹn àwọn ata ṣe tọrẹ anúnú àwẹ̀ ká tún máa ṣe lẹ́yìn Ramadan àwọn ata ṣe kìyàmù Ramadan ká tún máa ṣe lẹ́yìn Ramadan yẹn kìyàmù láìl èyí tó ṣe wípé àǹfààní rẹ̀ pọ̀ gan dáàbù sọ́ọ̀lì hìnà min qablikum àwọn ẹni rẹ̀ tó ti ṣáájú yín bákan náà manihatu anil ismi wọ́n tẹ̀kírù lè ṣe yẹ art oníjẹyàn dẹ́sẹ̀ yóò tún pa ìdá ìyẹn rẹ̀ ká máa gbìyànjú eléyìí òun yóò fi túmọ̀ yípa lọ́n gbà lẹ́sìn fún wa aṣọ ẹnu wa àfi sọ̀kúsọ nú àwẹ̀ aṣọ ojú wa àfi wòkú nú àwẹ̀ àṣìṣekúṣe òun ni pé òní yìí gẹ́gẹ́ bí afáwà àbí Ubayd maula ibn azhar afá ní mọ́gírẹ́ni yìí pẹ̀lú Osman ibn Affan radiyallahu anhu ẹni tó jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam tó jíṣẹ́ ọlọ́run dẹ̀ ti sọ nípa wọn pé alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin min ba'di addu alayha bin nawajid ó ní ọdọwọ́ yín ìlànà mi ànẹ́bì dọwọ́ yín àti àwọn àrólé ẹni ìmọ̀ náà ká máa fọ̀nàmọ̀ lẹ́yìn mi ihun tí wọ́n bá mú wá tí wọ́n mú dání tí wọ́n fi ń ṣe lẹ́sìn òun nìkan yìí náà gbá mú ìyẹn ọ̀gàn ẹ̀yìn fi gbá mú ayọ́ àlè mùsùlùmí náà ìbádàlá ẹ̀yìn ẹrúsìn ọlọ́run irú ọjọ́ òní ọwọ́ sọ gangan àfáwà Usman tọ́já sí pé ọjọ́ ọdún ni ọjọ́ ọjúmọ́ àrí nígbà kan lẹ̀ Yorùbá ọlá ìfọwọ́ à ń sẹ́yìn gbáà ni wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe ó túbà méjì o wọ́n bá ṣe útúbà méjì ọba òkú o àìní útúbà méjì tá a ti ṣe àwọn ọba wọ òkú ọlọ́run já wọn ọba dáadáa kún ọpẹ́ lórí dáadáa wọ́n sì wà lórí ẹ̀sìn ọlọ́run àti tẹ̀lé tọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni yìí ni mo gẹ́ ní ìdí pẹ̀lú Osman ọmọ Affan radiyallahu ta'ala an ọjọ́ yẹn wá bọ́ síjọ́ júmà Osman kírun kó tó ṣe kútúbà báwa náà ṣe ṣe lénìí ọwọ́ á ṣe bá ní sọ̀rọ̀ inú tó fi ṣe bá ní sọ̀rọ̀ lèmi náà fẹ́ bá wa sọ̀rọ̀ pé ya ayyuhan nas èèyàn إن هذا يوم قد اجتمع لكم فيه عيدان ọjọ́ òní ọdún méjì lọ papọ̀ fún yín bẹ́ẹ̀ o ká má gbàgbé pé ọdún mẹ́ta làwa mùsùlùmí ní gbogbo nǹkan yóò táwọn èèyàn bá tún pè lọ́dún ìranu ní ọdún àkọ́kọ́ òun lélẹ́yìí ìyẹn ọdún jákà ọdún kejì òun lọ́dún léyá èyí tá à ń retí lẹ́yìn oṣù méjì ń sìn ọdún kẹta lèyí tí ń pààrà nírọ̀ ọjọ́ òní tí ṣe yọ́mùlì túmà ó ló ti papọ̀ fún yín lénìí ọdún méjì ọmọ ni àhábà àníyàn tẹ́sọ̀rọ̀ lè jọmọ̀ á min àhàlélẹ̀ àwáàlé ẹni tó bá wù láti gbó tí ó retí jùmọ̀ ò ní lọlé àwọn ẹni sọ wà ní pé ìwọ́tọ̀ bá ní lọlé òjòkó ṣùgbọ́n kò sóúnjẹ dá fún wa o fàlìyàn ẹni ọba dẹ̀ fẹ́ padà lọlé mo ti yọ̀ǹda fún ó ń tọ̀ máa lọ lé àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó dáa tòrò yẹn tó ga allahumma taqabbal minna siyamana wa qiyamana wa ruku'ana wa sujudana ya rabbal alamin ya arhamar rahimin allahumma rudda amna was salam إلى العالم كله والشرق الأوسط الشرق الأوسط هو الميدو إيست ká má gbàgbé o Saudi bẹ́ẹ̀bẹ́ ọlọ́mọ ajé Saudi ọba jẹ́ o tí nǹkan bá ṣe Saudi nǹkan ṣe odidi orígun ẹ̀sìn rẹ o torí mẹ́ láti ṣe hajj ọlọ́run dákùnbá ni dálé afẹ́ àpadà sí gbogbo ibi tí parí kékeré ti wáyé àti lóde Nàìjíríà Allahumma fadna min kulli su'in wa makruh Allahumma fadna min kulli su'in ومكره الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث أنزل علينا الغيث واجعل ما أنزلت علينا قوة وبلاغا إلى حين اللهم أغثنا اللهم أغثنا اللهم جللنا سحابا كثيفا قصيفا دلوكا ضحوكا تمطرنا منه رزازا قطقاطا سجلا يا ذا الجلال والإكرام سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قصدني wọ́n tún wọ́n sí o kullu amin wa antum bi khairi wọ́n ní ẹni tó bá ní ọmọ o ẹ dákun jàmá àwa tá a bá ń gbọ́ wa afẹ́ká ṣe ìtọ́rẹ anúfẹ́fọ́ kan náà àwọn ọmọ ìyá wọ́n wà ní